lórí ọ̀rọ̀ ni Ajígíní nítorí wọ́n ti ní kò yẹ ká pe Muyideen Àgbàlá Gabriel mọ́ wọ́n nítorí Àgbàlá Muyideen ò sí nínú Àgbàlá Gabriel mọ́ wọ́n ní ká mọ́ lórúkọ yẹn mọ́ lára mọ́ so ká kúkú pè mọ́ Shehu Ajígíní nígbà yẹn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Muyideen Ajígíní mo rí fídíò kan tí ó jáde tí Muyideen sunkún tó ń pariwo pé ẹ bá ń gbéyàwó mi tó ń pariwo pé kíyàwó òun padà wálé pé òun ò kọ̀yàwó òun o so ibi tí èèyàn bá ń gbé níyàwó ẹni ń gbé ìtọ́kọ ẹni bá fẹ́ níyàwó ẹni ń fẹ́ kódà bífẹ́ bá wà ń bẹ̀ bó bá yẹ kíchìnì lòun bá ń sùn ó ló tẹ́hun lọ́rùn kíyàwó òun káwọn jọ máa sùn bẹ́ẹ̀ ju kóun gbé ilé tí àgbàlá Gabriel kọ́ fóun lọ ó ní kódà tó bá yẹ pé abẹ́ búkà lòun gbé lòun wọ̀sùn ó ló ṣe òun lóore ju wípé kí òun àtìyàwó òun káwọn jọ máa gbé inú ilé tí àgbàlá Gabriel tó tó kọ́ fún àwọn lọ ẹ̀dẹ̀mọ́ gbàgbé níjọ́ kìíní àná tí wọ́n pe Muideen ní Oríyọmí Hamzat ní Àgídìgbò tí Pastor Gabriel gbé ìwé ilé wá láti pé kí Muyideen ó tọwọ́ bọ̀wé ṣe mọ̀ pé lọ́jọ́ náà lọ́hùn Muyideen tọwọ́ bọ̀wé àmọ́ ń gbà tó di pé kíyàwó rẹ̀ náà sáìn Muyideen díyàwó rẹ̀ lọ́wọ́ mú ó jẹ́ kó yéyàwó rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé nǹkan mi ni ó yàtọ̀ sí nǹkan wa but ọlá nǹkan tèmi kàn rí nínú ọ̀rọ̀ yẹn ní dèdè tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni wípé Muyideen ò kàwé kò lọ́léèwé kò jẹ́ kó lè mọ̀ wípé gbogbo ìgbéyàwó tó ṣe rẹ́díṣì gbogbo ẹ̀ tí wọ́n lọ kò jẹ́ kó gbọ́ àgbọ́yé wípé ẹni tó bá ti ní ìyàwó rẹ̀ ló kò jẹ́ kó gbàgbọ́ bẹ́ẹ̀ kò jẹ́ kó gbàgbọ́ yé pé kódà bọ́lọ́n bá fi ọmọ sí àwọn láàrin gbogbo ohun tóun bá ti ní ìyàwó òun ló ní ọmọ òun ló ní. náà kí wá ló lè fà á tí Muyideen fi pariwo fún gbogbo ayé pé ẹ gbà ẹ bá ń gbéyàwó mi ìyàwó ọ̀lẹ la lè gbà á lè gbọ́ ọmọ ọ̀lẹ o mo fi pòwe ni èmi ilẹ̀ àlejò àlejò má ṣe mọ́ àmọ́ ìyàwó mi mo sì nífẹ̀ẹ́ mo ti gbọ́ program lóríṣiríṣi lórí ọ̀rọ̀ yìí àwọn kan ní bẹ́ẹ̀ àbáyá Ramuideen ti kún ni àbóyá rẹ̀ ti ń béèrè ni àfa mi ọ̀rẹ́ mi dáadáa kan àfa wa jẹ́ kó máa dùn àfa mi lánìlú òkèrè ọlọ́ba mi lọ́rọ̀ àlùbáríkà wọn kọlọ́ba mi ṣàlékò dùnú fún wọn mo gbọ́ program tiwọn náà lọ́sàn-án yìí wọ́n ní bóyá mọ̀jìnnú lẹ́yìn à ń pè kíní kan ní mọ̀jìnnú lẹ́yìn wèrè tó bá tó bá gún yàn tán àzákárì èèyàn ò ní gbọ́ kọ̀ǹtró mọ́ òun náà náà ń pè ní wèrè òru tó yá sí pé tó bá ti dé bá ọkùnrin báyìí wàhálà ti dé bọ́kùnrin yẹn àwọn sọ débi ọ̀rọ̀ wọn pé ah ó ti gùn wèrè òru ti gùn ó wá ń wáyàwó ẹ̀ kiri mo dẹ̀ gbọ́ ṣòbá bíi méjì mẹ́ta náà táwọn èèyàn ti ṣe lórí pé Muyideen ló fẹ́ gbàyàwó ẹ̀ kíní kan bọ̀tì nǹkan tèmi kàn rí nínú ọ̀rọ̀ yẹn ni wípé tẹ́ ẹ̀ bá gbàgbé nínú àwọn program mi tí mo ṣe mo jẹ́ kó yé àfà ajígíní ajìgìnìgìnì wọjà mo jẹ́ kó yé àfà yẹn mo ní ṣe bẹ́yìn lẹ kéwú ẹ̀dẹ̀ lẹ ké làákàyè ẹ̀dẹ̀ lẹ mọ̀wé ẹ̀lẹ́ jáde tó bá pé lóòótọ́ lóòótọ́ ẹ̀yin tẹ́ gbé Muyideen Sòdí Muyideen Ajígíní car charger tó wáyé pẹ́yìn tẹ́ ẹ gbé sòdí bá mọ lọ́ọ̀ ni ẹ ní bá wà gbésí ayé ẹ ní gbùrùgbùrù bóun ṣe wà á òun wà á gírígírí nígbà tó ti wá dọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ tún já àfà ẹ kì í ṣàfà lásán àfà ọ̀mọ̀wé nìyí kò jẹ́ kẹ́yìn náà ó bá wálé ayé gírígírí báyẹn ó jẹ́ káwọn àfà yẹn calm down kán fi lára balẹ̀ tóun ò bá ní làákàyè ni káwọn afáyẹn pè sí làákàyè pé wá bó ti ṣe kọ́ nìyẹn bá a ṣe fẹ́ ṣe nìyí but ajá ibàyè mọ́ ńlá gidi la rí lára àwọn àfáà tí wọ́n tí wọ́n náwọn gbé sòdí látòrí àfáà Fọlọ́nṣọ́ àtàjígínní ìmọ̀ tá a rí lára wọn ni wípé dèdè ibi tí Muyideen dojúkọ òun làwọn náà dojúkọ ó wá jẹ́ ní tó bà mí nínú jẹ́ púpọ̀ pé àti Muyideen ò bá ní làákàyè tí ò bá gbọ́n ẹ̀yin àfáà yìí kò jẹ́ kẹ́yìn náà bá wùwá ẹni tí tí làkàyè rẹ̀ ò kún tó mo wá sọ ní mo wá fún nímọ̀ràn nínú program mi kan tí mo ṣe mo wá tún wá rán àfáà Jígínní létí nígbà tó ń sọ wípé ẹ kí Àgbàlá Gabriel kó fáìlì fún kíní property ẹ̀ kán kán tà kán kówó ẹ̀ fún Muyideen káwọn tó tọwọ́ ẹjọ́ bọ̀ tẹ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi dáadáa mo wá sọ nínú program yẹn mo ní àfáà Jígínní ṣe à. Ah, iṣẹ́ làákàyè ń ṣe wà ń bẹ̀ ṣe é rántí pé Muyideen níyàwó ṣá ṣe é dẹ̀ rántí pé court wedding ló ṣe o wọ́n lọ rẹ́díṣù ṣe gbogbo ẹ̀ tí ń túmọ̀ sí wípé òfin ti dé Muyideen kò sí nǹkan tó bá ní òun àtìyàwó ẹ̀ náà jọ ni gbogbo ntáyé dá fún lẹ́ni bó bá tẹ̀ wá pọ́sibù pé àgbàlá fẹ́ yàǹda rẹ̀ fún àbí gbogbo àwọn tí wọ́n ṣe láàánú because àgbàlá kọ́ ló ṣe láàánú àgbàlá kọ́ ló ṣe Muyideen láàánú àgbàlá kàn lo àgbàlá fún gẹ́gẹ́ bí onísábàbí ni àgbàlá Gabriel òun kọ́ ló kówó ẹ̀ jáde lápò ló fi sọ́pọ́ọ̀tì Muyideen àbí ló fi kọ́lé fún ló fi ra gbogbo nǹkan fún ló fi ṣí ṣọ́ọ̀bù owó ara ẹ̀ kọ́ àwọn ayé ló dáwó fún Muyideen ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ lo àgbàlá Gabriel gẹ́gẹ́ bí onísábàbí fún nínú ayé ẹ̀ ló fi rówó gbà. Agbala Gabriel wà láṣẹ kò ní àṣẹ lórí property Muyideen tó wà níbẹ̀ yẹn àwọn àgbáyé tó dáwó fún Agbala Gabriel àwọn náà ni wọ́n ní àṣẹ lórí property yẹn dédé nǹkan tí wọ́n bá sọ wípé àwọn fẹ́ kí Agbala ó ṣe lórí property yẹn náà máa ṣe tọ́ bá ní àwọn fẹ́ kó ta wẹ́ẹ̀ kó ta lé yẹn kó mọ́ kó fún Muyideen ni kò síwú adájọ́ kò síwú adájọ́ ọ̀hún láyé tó fẹ́ da àwọn fẹ́ kó ta lé yẹn kó lọ kówẹ̀ fáwọn ọmọ aláìní kó lọ́ọ́ fi kọ́ bómi fáwọn ọmọ aláìní àbí inú ilé tó wà yẹn àwọn fẹ́ kó yá sí pé kán sọ dílé àwọn ọmọ òrukàn náà ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá wàláì kò sẹ́ni tó fẹ́ dà o kò sí pọ́ọ̀tù tán fẹ́ gbé lọ lèmi ṣe ń pe àwọn àfáà yẹn sí àkíyèsí pé kò jẹ́ kẹ́yìn owó wà báyẹn mú ìdí ni àìkàwé ẹ̀ àìjáde ẹ̀ kò kéwèé kò kọ́ṣẹ́ aláìmọ̀kan ni nígbà tó dẹ̀ ti dọ́dọ̀ ẹ̀yin aláìmọ̀kan ó yẹ kẹ́ ẹ lè nú lọ́rọ̀ kẹ́ ẹ lè ṣí làákàyè kẹ́ ẹ pè ṣàkíyèsí pé wá bọ́ ti ń ṣe kọ́ nìyẹn o ìyàwó ẹ tó fagídí filẹ̀ tó fẹ́ sáyìn tó ní kó má sáyìn tó fagídí filẹ̀ jẹ́ ká fà á lójúmọ́ ra ọ̀rọ̀ tí mo sọ ń jọ yẹn òun náà padà wá ń ṣiṣẹ́ lé lórí sìn because ńgbà tí mo ìdí ìjáde tèmi rí fídíò yẹn pé kí àwọn òun padà wálé nǹkan tèmi sọ ń jọ yẹn bóyá fídíò yẹn ló dọ́dọ̀ wọn làwọn náà jókòó lóòótọ́ náà padà ronú sí náà rò lákàyèsí náà fi náà fi ṣe kí ni náà fi sọ yìí pé kó dọ́gbọ́n pé ìyàwó ẹ̀ padà because ọ̀nà tó fi lè rí nǹkan gbà tí nǹkan fi lè tó lọ́wọ́ tọ́wọ́ ẹ̀tọ́ ẹ̀ fi lè bọ́ sí lọ́wọ́ táwọn àfààyàn òfin làákà ìṣe yẹn ìyàwó ẹ̀ máa kópa mẹ́wàá níbẹ̀ kódà ìyàwó ẹ̀ máa kójú pa mẹ́wàá lọ níbẹ̀ tí ìyàwó ẹ̀ bá ti lè tó lọ́wọ́ wọ́n ti ń ṣèṣe ìyàwó àwọn méjèèjì ni wọ́n jọ ní property àwọn méjèèjì ni wọ́n máa decide lẹ́yìn ìgbà táwọn ayé táwọn tí wọ́n ṣe mú èdè ńlá àánú tí wọ́n bá ti forí jì í òun àti ìyàwó ẹ̀ náà jọ máa decide nǹkan táwọn bá fẹ́ ṣe lórí property àwọn but ìwọ nítorí pé ìwọ ni wọ́n dá prowó fún tán fi kọ́lé fún ẹ ìyàwó ẹ̀ ò nípa ń bẹ̀ nígbà tó ń lọ sí registry tó ń tọwọ́ bọ̀wé ṣó díjú ni àbí sórí ẹ̀ ò pé nígbà yẹn ni ó yẹ kó lè mọ̀ bọ̀ táwọn àfáà tó kó sòdí àwọn náà aláìmọ̀ kan ni wọ́n ìlàkàyè wọn ò sí débẹ̀ ẹjọ́ ni wọ́n náà fẹ́ pè kóòtù ni wọ́n ń pariwo léyìí tó túmọ̀ sí pé ọ̀rọ̀ kóòtù ò kan náà kí wọ́n á lọ ibi tí mò ń lọ ẹ mọ́ gbàgbé Muyideen Ajígínní nígbà tó lọ sọ́dọ̀ àwọn àdọ̀ àwọn woman rights níjọ́ ní ẹjọ́ bàbá Kọ́lá Olóòtú àti broda Kẹ́hìndé ló mú lọ kì í ṣe ẹgbọ́n kì í ṣe ẹjọ́ pásítọ̀ pásítọ̀ Gabriel ẹ má bínú hello kò tí ẹ fún mi ní bábí ìṣẹ́jú méjì sẹ́ má bínú tó lọ́hùn ẹ jọ ẹ má bínú bábí two bábí five minutes ẹ á lè pè báyà máa gbé ọ̀rọ̀ ẹ̀ sá àbí ẹ̀ àbí wọ̀wé kó bá mi connect bá mi connect bluetooth yẹn sórí pẹ̀lú fóònù yìí ó ti máa wọ́n bá mi wọ̀n síbi mo ní kò wẹ̀wù yẹ dààmú mo ní kò wẹ̀wù ó dẹ̀ ń gbé díẹ̀ bọ̀nu kámẹ́rà fún mi báyìí. Enjoy your music ẹ jọ̀ọ́ má bínú tó rọlọ́run so ìmọ̀ràn tèmi mú wá ń gbà yẹn ni mo believe pé àwọn náà padà ronú sí àwọn náà padà ronú sí mọ̀ràn yẹn ló jẹ́ kí wọ́n máa wò níwò pé kí mú ìdí ni dọ́gbọ́n pé ìyàwó ẹ̀ padà èmi mọ̀ pé kì í ṣe torí tọ́lọ́run kì í ṣe torí tọ́lọ́run no to collect ni kì í ṣe torí tọlọ́run ni Muyideen fi sọ pé ẹ bá òun gbéyàwó òun o kì í ṣe ìfẹ́ ni Muyideen ní síyàwó ẹ̀ tó fi ń pariwo pé kíyàwó òun padà wálé nítorí dédé ìgbà tí obìnrin wà lọ́dọ̀ ẹ̀ náà nínú àwọn complaint obìnrin give ni pé Muyideen a máa nà ìyàwó ẹ̀ nínú àwọn ẹjọ́ tí wọ́n máa ń kó lọ síwájú pásítọ̀ Gabriel náà ni pé Muyideen a máa nàyàwó ẹ̀ ó ń tìrìtì ìyàwó rẹ̀ bí ẹrú ó ń tìrìtì ìyàwó ẹ̀ ní tìrìtì pé èmi ni mo nìkan mi o èmi lọ́lọ́ ń ṣoore fún o kì í ṣe wọ ó ń tìrìtì ìyàwó ẹ̀ ní tìrìtì pé èmi ni mo ní property mi àṣẹ tó bá wù mí ni mo lè pa bẹ́ẹ̀ ló ṣe ń tìrìtì ìyàwó ẹ̀ kò kàyàwó ẹ̀ kún kò ká kúnyàwó kò fún respect ẹnu ìyàwó ẹ̀ ò tọrọ nínú ilé gbogbo àwọn nǹkan yìí ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ tó fi ń mú pé ìyàwó ṣà ń fara dà ọlá kọ̀ǹdíṣàn tọmọ ọlọ́mọ yẹn náà wà tó fi fẹ́ ó pọ́sibù kó yẹ pé ọmọ yẹn náà bẹ̀rẹ̀ ó béèrè òun ti ń tọrọ kọ́lọ́ fún un ní adé orí aládùbáríkà bóyá ìṣòro ọkọ gan ló gbé dágbà ọ̀dọ̀ Àgbàlá Gabriel ní kí mú ìdí ni ó kọnu sí oníṣòro pàdé oníṣòro ẹni tí bùkátà rẹ̀ bíá pàdé ẹni tí bùkátà rẹ̀ bíá wọ́n fi kọnu síra wọn ni wọ́n fi gbà ó kì í gbà tí Muyideen sọ pé ìyàwó mi ká lọ ìyàwó lòun ò lọ tẹ́ bá gbogbo ọ̀rọ̀ tóbìnrin yẹn sọ náà ni pé kọ́kọ́ mi padà wálé náà ní kọ́kọ́ mi padà wálé náà ní because tí ọ̀pẹ ò bá tí Muyideen ò bá padà because ó mọ̀ pé tí Muyideen ò bá padà wálé òun máa short ó dẹ̀ possible kí Muyideen ò padà short ọ̀nà tó lè gbà short ni wípé ó possible kí gbogbo àwọn tí wọ́n dáwó fún Muyideen lẹ́nìí kí wọ́n sọ pé àwọn ó dáná ilé yẹn kì í ṣe tiẹ̀ mọ́ kó ta kán gàgbàlá ta lé kókó wẹ̀ fáwọn ọmọ òrukàn àbí kó fi ilé yẹn ṣe nǹkan míì mídíà àwọn diaspora tí wọ́n dáwó fún wọ́n lágbára wọ́n lágbára wọ́n lẹ́nu àti sọ bẹ́ẹ̀ fún Àgbàlá Gabriel tó dẹ̀ pé nǹkan tí wọ́n bá sọ ìyàwó ti mọ̀ pé òun máa lose ọkọ òun náà dẹ̀ máa lose at last ó ṣe é pé torí ẹ̀ níyàwó ṣe ń pariwo pé kó ṣàpadà wálé kó ṣàpadà wálé ohun tó dẹ̀ ń pariwo kó padà wálé yìí ṣe mọ̀ wípé ó mọ̀ tó ń ṣe obìnrin ní làákàyè ìjọkùnrin lọ agídí àwọn ọkùnrin kan pọ̀ ni obìnrin ní làákàyè jù wá lọ gan tọkùnrin bá ń gé igi obìnrin á sọ ibi tí ó wò sí fún ibi tó lọ fún wọn ní làákàyè dé so ó ní nǹkan tóbìnrin yẹn ń gbọ́ ó dẹ̀ ní nǹkan kan tó ń dìmú tó fi ń pariwo pé kó sà padà wálé kì í ṣe pé kó tó ń dó ní dìímú ìdí òdòrú ẹ̀ rí kì í ṣe pé dùnú kan extra ló ń rí lára mú ìdí nìyí tí ò rí irú ẹ̀ rí kì í ṣe pé oúnjẹ àsìkò ni Muyideen ń fún jẹ kì í ṣe pé ó di àsìkò kan ló ń fún jẹ kì í ṣe pé aṣọ kan ni Muyideen ń rà sí obìnrin yẹn lọ́rùn tóbìnrin yẹn fi insist àti jókòó tì í but obìnrin yẹn náà nígbàgbọ́ wọn pé obìnrin yẹn tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ ẹnu obìnrin yẹn ẹ mọ̀ pé obìnrin yẹn ó dà ipò lọ skul díẹ̀ ó dà ipò ọmọ tó lọ skul díẹ̀ ni obìnrin yẹn náà ti mọ̀ pé this property belong to two of us àwa méjèèjì ni property ti tọ́ sí since a ti lè ṣèyàwó àwọn èèyàn dẹ̀ ti máa yín obìnrin náà ní gbẹ́rẹ́ pàkọ́ pé ọmọ kò sọ̀rọ̀ o ẹjọ́ ní property ni ẹjọ́ ní ni ok Muyideen ń lọ ìyàwó lòún dúró ṣàwọn pé property ti pín sí méjì already ok ni mo fi sọ pé tí Muyideen ò bá fọgbọ́n ṣe kò lè rí ipa àgbà ó ṣeé ṣe kó jẹ́ pé yẹn náà lòun náà padà wá ronú tó fi lóun fẹ́ yàwó òun padà o ẹ̀bùn gbéyàwó ẹ̀dẹ̀ mọ́ gbàgbé Agbala Gabriel náà lálẹ́ bẹ̀ tó lè sẹ́tù pé bí tíyàwó Muyideen bá máa padà sọ́dọ̀ ẹ̀ àbí kò ní padà ẹ má gbàgbé pé orí afẹ́fẹ́ yìí ni Muyideen ti sọ fún gbogbo ayé pé Agbala Gabriel ń dóyàwó òun ẹ má gbàgbé pé orí afẹ́fẹ́ yìí náà ló ti sọ pé Agbala Gabriel ń báyàwó òun sùn ó dáná ẹnìkan tó lè yọ wá nínú ìṣòro yẹn tó bá tẹ̀ pọ́sì pé Muyideen fẹ́ gbàyàwó ẹ̀ padà ó ti ó ti balẹ̀ jẹ́ ó ti fi sókínkín ó ti fi bàlú jẹ́ àṣé Muyideen mọ̀ pé òun tún sì lè gbàyàwó òun padà òun tún sì lè máa bẹ̀bẹ̀ pé kíyàwó òun padà òun ló gbé ìyàwó wá sórí atẹ́gùn tó fi ń sọ wípé Àgbàlá Gabriel ṣe kí ni ó ń báyàwó òun sùn. Ah, ṣé kí ni ti connect ṣá. hello. hello. mo ń bọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú mo fẹ́ connect bluetooth yìí ni ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ wọ́n sì ń bá connect àwọn èèyàn ní gbọ́yìn abẹ́wá kìíní yóò ti connect. kò tí connect ó dẹ̀ gbé wa bẹ̀ bí ọ̀tọ̀ wà ní tó lọ connect mọ́ ni ó náà kọ́ ní mi tí kò connect mi lọ́kọ̀ tó disconnect ká tó wá tún àwọn èèyàn fẹ́ dá sítò yẹn mi ò dẹ̀ fẹ́ pẹ́ lórí ẹ̀ gbójú kùnú kámẹ́rà sẹ́ẹ̀. So now túngbà tí Muyideen wa ń pariwo ń sìnkú òun nídìí ìyàwó òun ọ̀dọ̀ Agbala Gabriel ní solution wa Agbala Gabriel ló dẹ̀ ti ló ń dó ìyàwó òun bá ìyàwó òun sùn ibo ló ti fẹ́ rí ìyàwó ẹ̀ gbà báyìí. a nínú Agbala yìí náà ló ti fẹ́ ìyàwó ẹ̀ Agbala yìí náà ló ní sábàbí ìyàwó Agbala yìí náà ló ní sábàbí ilé ohun kan tó ní Agbala yìí náà ni ẹ má gbàgbé mo sọ̀rọ̀ kan nígbà kan lórí program ni ńṣe ló yẹ kí ẹ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ gẹ̀ẹ́tì àgbàlá Gabriel ẹ mú mú ìdí ìsẹ́yìn ẹ lọ sínú àgbàlá Gabriel tó bá ráwọn yẹn jàǹkànjàǹkàn lẹ́yìn ẹ̀ ó máa fẹ́ àtẹ́ǹd sí yín ẹ wá bẹ́ẹ̀ ẹ bẹ àgbàlá Gabriel ẹ jẹ́ kí Muyideen náà bẹ́ẹ̀ ẹni ọlọ́run ni ó ṣe ṣe kọ́lọ́n kó ní kó gbẹ́bẹ̀ kó dẹ̀ yọnu sí i tó bá yọnu sí i tó bá gbẹ́bẹ̀ the next thing ẹ̀hẹ́n ẹ ọ̀ ìyàwó wa fẹ́ wálé ni o ìyàwó fẹ́ padà ni o ẹ máa sọ sọ yẹn bọ̀tí gbà tí Muyideen wá sórí afẹ́fẹ́ sìn tó wá ń pariwo ẹ fún mi níyàwó mi o òun mọ ẹ kíyàwó mi padà wálé o ṣó possible kíyàwó padà wálé ṣá ṣó possible kóbìnrin yẹn padà wálé èmi ò rò bẹ́ẹ̀ o bóyá ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ òun ni aláyé gbọ́ tó fi padà fún nímọ̀ràn pé kọ́kọ́ yìnbá ti ìyàwó rán ìyàwó wà lágbàlá Gabriel ilé wà lágbàlá Gabriel gbogbo táwọn mídíà dá fún ẹ náà àgbàlá Gabriel ló wà ó yarí olóòdó ságbàlá mọ́sẹ̀ ẹ̀ olóhùn bá tiẹ̀ lọ ni ó ní kó kó ń bẹ̀ kó gbogbo nǹkan tí àgbàlá tó ọlọ́run ṣe fún látara àgbàlá fẹ́nu ara rẹ ló fẹ́nu ara rẹ sọ pé ò fẹ́ mọ́ òkè nínú nǹkan tó sọ síwájú pé gbogbo tọ́lọ́ ń ṣe fún ẹ látara àgbàlá mo yànda rẹ̀ o fẹ́ gbẹ̀mí ẹ sá o fẹ́ du ẹ̀mí rẹ̀ nínú tọ́lọ́ ń ṣe fún ẹ nínú àgbàlá tọ́lọ́ ń lo àgbàlá Gabriel ṣe fún ẹ náà níyàwó wà so ó dẹ̀ kọ gbogbo ẹ lẹ̀ sí àgbàlá lọ́rùn kí ló wáá dé ibo ló ti gbàmọ̀ràn tó ti fi wá ń pariwo léni wípé kíyàwó ẹ máa bọ̀ nílé àwọn tí wọ́n fún ẹ nímọ̀ràn yẹn afọ́nufọ́ra ni wọ́n because nǹkan tó yẹ kí wọ́n fi bẹ̀rẹ̀ òun náà ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe yìí after all ìyàwó ẹ ní family ó ní ẹbí ó ní ara tó o bá lọ sọ́dọ̀ àwọn ẹbí ìyàwó má jẹ́ kí n tún ẹ ibi tí wọ́n tún ń dá ẹ padà bọ̀ sínú ọ̀dọ̀ Àgbàlá Gabriel because òun ló ní sábàbí ẹ̀yin méjèèjì. Agbala Gabriel ló sì ti bà lórúkọ jẹ́ yìí Agbala Gabriel ló ti pè lólè ó ti pè láṣẹ́wó ó ti pè ní four one nine kò sórúkọ tó ti pè tán báwo ló wá ṣe fẹ́ gbàyàwó báyìí àwọn ọmọ àwọn òbí ìyàwó ò lágbára láti fàyàwó kọ̀lé ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ because àwọn náà nífẹ̀ẹ́ fojú olóore gúnge tó jẹ́ Agbala Gabriel tán bá gbálé tán bá gbá oko wọ́n á padà darí ẹ̀ sáàtàn náà ni ọ̀dọ̀ Agbala Gabriel náà máa padà darí ẹ̀ sí because Agbala Gabriel ti jẹ́ bí àbí bàbá fún lady yẹn tú ẹ̀ náà ló fi mọ́ inú àgbàlá yẹn náà ló ń gbé lẹ́tì mọ́ra lẹ́tì ń jẹ́ṣẹ́ ara yín lẹ́tì ṣìyàwó lẹ́sẹ̀ gbogbo ẹ̀ wọn ò lè gbọ́rọ̀ gbẹ̀yìn ẹ̀ ọ̀dọ̀ ẹni tó lè gbọ́rọ̀ gbà tó bá yẹ kó nídìí ìyàwó ẹ lóòótọ́ ó ti ṣe kí ni ó ti ṣùgbẹ́ sí ẹni ó ti fa àríra so lórí yẹn mú ìdí ni ajígínní mọ́ retí ìyàwó ní ẹ̀ tó kọ̀ ọ́ náà ti ṣá.

mo máa ń gbádùn ètò yẹn ṣùtìyẹ ọ̀fà lèmi náà ti lọ school federal poly of amúnisẹ́tọ̀ bóyá bí nǹkan bíi twenty three years ago. tó agboolé àdínkùkù ni mo gbé wọ́n lè ṣe dáadáa sí mi gidi gan. so ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Muyideen ìgbà tí Muyideen bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbó rádaràda tó ń ṣe yìí ṣùtìyẹ ṣó kárí ìyàwó along ìgbà tó fẹ́ kúrò nílé tó wá ṣe gbogbo tó ń ṣe yìí ìyàwó ò mọ anything ìgbà tí ìyàwó ẹ̀ dẹ̀ fẹ́ fẹ́ ó fẹ́ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ni kò fẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí. Hmm. so ó ti wá lọ di mùsùlùmí now àwọn àáfàá jìgìní tó gbé sọ́dọ̀ ṣé àwọn lè aláwọ̀ ọmọ títí wọn kó fẹ́ kìrìsìtẹ́nì ọkọ ọmọ obìnrin ṣé wọ́n lè aláwọ̀ I understand game tó ń play. ṣé ṣé mo wà láì ṣe ń gbọ́ mi. mo gbà ń gbọ́ yín sà. ìyàwó ẹ fẹ́ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ni kò fẹ́ gẹ́gẹ́ bí bí mùsùlùmí. àwọn àfáà adégini wọ́n pera wọn ní àfáà súnà àfáà súnà wo ló máa gbà kíyàwó ẹ kí ọmọ ẹ obìnrin kó lọ fẹ́ kìrìsìtẹ́nì ọmọ akọ́ lọ́mọ nínú àwọn. I wan play game. I understand game wọn. ṣe rí tí Eh, Muyideen bá ta ilé yẹn Muyideen ò ní nǹkan tó máa gbà àwọn tó sanwó ilé yẹn wọ́n lè ṣetán láti gba owó wọn padà because àní ṣoore fún aláìmoore ẹ̀dá lára àwọn àáfàá tó ní kí tó wá mú Muyideen tó jẹ́ àlàáfàá fọlọ́run ṣọ́dún lòun wà lábújá àáfàá ló bọ́ síta tó tó tó ń credit àwọn tó pa Deborah ní Minna ipò ń bú ànábì ó yẹ kí wọ́n pa ni ṣé bí fa tó fà yẹn sọ nìyẹn àwọn extremist afa tó yẹ káwọn ọlọ́pàá máa arrest wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kápá wà nílùú tó tó lófin ìlú tó ní àjíkìní àti afa fọlọ́runṣọ́ ẹ̀wọ̀n ló yẹ kó wà because wọ́n preach hate speech hate speech ló gbé àmọ́rọ́ afa tó jẹ́ àwọn afa eh, àwọn afa tó fẹ́ràn ẹlẹ́sìn míì ni wọ́n amọ̀ wọ́n ẹ má yẹ ká ṣe àbòsí ọmọbìnrin ò lè fẹ́ Muyideen kò lè fẹ́ Muyideen kò fẹ́ Muyideen gẹ́gẹ́ bí mùsùlùmí kìrìsìtẹ́nì ló fẹ́ ó dẹ̀ ní nǹkan tó rí lára ẹ̀ tó lè fẹ́ tó bá rí gẹ́gẹ́ bí mùsùlùmí ó ṣeé ṣe kó má fẹ́ fẹ́ ẹ wá lọ kàn fàdé sí mùsùlùmí ẹ wá fẹ́ mú yẹn lọ bá akẹ́dá halẹ́ ha kẹ́dájọ́ bò lórí kò pọ́síbù. ẹ ṣeun gan bọ́dà mi kò pọ́síbù ẹ ṣe. ẹ ṣeun gan sa ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ ṣáájú ẹ máa kéré òkúdé lágbára ọlọ́run ẹ ṣe gan sa náà ẹ ọ̀rọ̀ ni broda mi láti ìlú London òun làwọn náà tún pè tán dá sí yẹn ni wípé ẹ mo mọ̀ pé gbogbo nǹkan báyẹn náà àìnílàkàyè Muyideen Ajigini òun ló fa gbogbo rọ́bì òun ló fa gbogbo tó ń ṣe gbogbo nǹkan tó yẹ kó fi síwájú ló padà wá ń gbé wá lẹ́yìn ohun tó yẹ káwọn àfa rẹ̀ kán fún nímọ̀ràn lé lórí kó ṣe ó padà wá ń gbé wá ń sìn lórí ìdílé Muyideen èmi ò ṣú ọ̀kú máa ríyàwó gbà o because tó bá máa ríyàwó gbà wá padà sọ́dọ̀ àgbàlá Gabriel wá lọ bẹ́ẹ̀ èmi ò ní kó lọ ṣe ẹ̀sìn wọn o mi ní kó lọ ṣe kìrìsìtẹ́nì o àfi káwọn àfáà tí wọ́n pọ̀n ẹ̀ kiri yẹn tó bá fẹ́ ríyàwó lóòótọ́ o àfi kí wọ́n padà sí ìpínlẹ̀ asílù yẹn ìpínlẹ̀ ibi tó ti ríyàwó àfi kó padà síbẹ̀ kó lọ bẹ̀bẹ̀ dáadáa níbẹ̀ tó bá ti bẹ̀bẹ̀ dáadáa tó bá gbẹ̀bẹ̀ ńbẹ̀ tó wá lè máa wọn tó wá pé lóòótọ́ lóòótọ́ ìfẹ́ òtítọ́ ló ní sí àwọn ẹ̀ kì í ṣe pé torí géèmù kó fàfẹ́ gbalé ló fẹ́ ta tó wá pé lóòótọ́ lóòótọ́ ní àsákàrí rẹ̀ ń gbérí o fẹ́ gbàyàwó ẹ̀ wá padà ságbàlá wa ló bẹ àgbàlá ẹ̀ẹ́dẹ̀sẹ̀ tún tó wà láàrin yín so kò ní jù bẹ́ẹ̀ yẹn lọ mi fẹ́ kí fídíò yẹn gùn ẹjọ́ ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé ẹjọ́ nítorí ọlọ́run ọ̀rọ̀ Yahaya Gambari gbogbo ẹ̀yin abiyamọ ayé tí Yahya Gàbàrí máa ń pè mo fẹ́ kẹjẹ́ ká wà kíẹ́fù pẹ̀lú Yahya Gàbàrí Yahya Gàbàrí ó wà desperate Yahya Gàbàrí kì í ṣe ọmọ dáadáa ó dẹ̀ dùn mí mi ò mi ò fẹ́ máa wá máa sọ̀rọ̀ kan báyìí lórí lórí Facebook nípa ẹ̀ but mo ti pọ́n ọ lé mo ti dabo ẹ̀ títí mo ti wá rí i pé jìbìtì wà nínú ọ̀rọ̀ ẹ̀ ìwọ tó ń sọ̀rọ̀ lórí social media tó dẹ̀ mọ̀ pé gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yá aṣọ àlàláwọ̀ àwọn tí wọ́n fẹ́ fi wá ṣẹ̀sín pọ̀ àwọn tí wọ́n fẹ́ rẹ̀yìn wa tí wọ́n fẹ́ yẹ̀yẹ́ wa pọ̀ gan wá ètò máa máa lọ wà bíi jìbìtì ní the other time tí mo gbé ọ̀rọ̀ Yahya Gambari wá sí orí platform yìí tí mo fún Yahya Gambari ní twenty four hours pé tí ò bá gbé call mi mo ń padà bọ̀ níta fún un láti wá sọ ohun tó ṣe on that very day kan náà àwọn olólùfẹ́ mi tó ń jẹ́ bí abi brother sí mi wọ́n pè mí wọ́n dẹ̀ connect yáyá mo, call yẹn yáyá tó yẹ pé kò ní gbé call tó bá ti lè gba owó lọ́wọ́ èèyàn báyìí kò ní gbé call mọ́ kò ní gbé call ẹni yẹn mọ́ tó ti lè polówó àgbo fún èèyàn téèyàn bá ti lè send owó sí báyìí ó ti lọ nìyẹn ó di kọ́ máa pè é kó má gbé call mọ́ ìtòkọ́ bá pàwọ́rà gbé call DHL ló ń parọ́ mọ́ ṣé báwa send iṣẹ́ sí abroad ọ̀rọ̀ ṣe wá dọ̀rọ̀ pé dh àwọn dhl yẹn àwọn náà disappoint broda yẹn gangan fún ara wọn wá sọ fún mi pé kai alájáde ẹ̀mí ọlọ́fà this guy is a scam is a big four one nine inú mi dùn pé broda mi yẹn padà fẹnu ara wọn sọ fún mi pé kai bọ̀bọ̀ yìí four one nine gidi ni four one nine ni náà níjọ́ tí mo gbé kéèzì yáyá wá ó ní arábìnrin kan tí yáyá gba owó lọ́wọ́ ẹ̀ arábìnrin yẹn ní manfred nínú London somani ló wá ń ran arábìnrin lọ́wọ́ because uma yìí nídùúrà opó ni kò lọ́kọ ó dẹ̀ lọ́mọ bí abí mẹ́ta sí mẹ́rin lọ́wọ́ nínú àdúrà ọlọ́ngbè pàdé obìnrin kan ọlọ́ngbè pàdé ọkùnrin kan ọkùnrin yẹn náà dẹ̀ nífẹ̀ẹ́ ó dẹ̀ rẹ́dẹ̀ àti máa ràn lọ́wọ́ wọn ò tí ì ríra rí but ọkùnrin yẹn máa ń bùn lówó ó máa ń bùn lówó máa ń bá àwọn ọmọ ẹ̀ lówó ọlọ́run rán ọkùnrin sí gẹ́gẹ́ bí aláàánú ọkùnrin yìí ló wá ń ló wá ní problem pé ó nídìí àgbo ó complain fún mi gba nǹkan kan bábà máa ń ṣe òun arábìnrin wa sọ fọkùnrin yẹn wípé à mo dẹ̀ ní bọ̀bọ̀ kan nàìjíríà tó máa ń ṣàgbo báyẹn o ó dẹ̀ máa ń polówó àgbo yẹn dáadáa ọkùnrin wa béèrè pé bá mi gẹ̀ tiẹ̀ bá mi béèrè pé ló fẹ́ gbà èmi dé kí n má sọ̀rọ̀ gùn wọ́n jọ negotiate yáyá ló ń fẹ́ gba fifty thousand naira ọkùnrin send owó sóbìnrin obìnrin send owó sí yáyá látìgbà tí yáyá ti gba owó ló ti bẹ̀rẹ̀ sí ni máa play game pẹ̀lú obìnrin yẹn bí kóbìnrin yẹn pè kó ló wà níbì kan bí kò pè kó tiẹ̀ má gbé kọ́ dèsí tí mo bá yín sọ̀rọ̀ Yahya Gambari ò gbé kọ́ọ̀lù wúmà yẹn mọ́ obìnrin yẹn dẹ̀ gbé kí ó dẹ̀ sọ̀rọ̀ yẹn fún mi mo ní mi ò ní wá sórí afẹ́fẹ́ láti wá sọ̀rọ̀ ẹ̀ mi kì í ba yéèyàn jẹ́ mo dẹ̀ try láti pe Yahya títí títí tí Yahya ò gbé kọ́ọ̀lù mi mo lọ sórí WhatsApp mo drop message fún èèyàn ló fẹjọ́ ẹ̀sùn mi pè mí jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sẹ́tù ẹ̀ ní mi kébìlì can you believe pé yáyá ò pè mí but níjọ́ kan tí mo wá decide pé mo fẹ́ jáde fún send voice note sí mi pé má rò ó máa pè yín padà mo tún fún ní extra three or four days pé ó máa pè yín tó ń bá ti ráyè òun busy díẹ̀ ni kò tún pè mí náà mọ́ kó tó rádi pé mo wá jáde fún lọ́jọ́ yẹn pé yáyá mo fún ẹ twenty four hours tó bá jáde àwọn tí wọ́n ti mú kéèzì ẹ̀ wá sọ́dọ̀ mi wọ́n ti tó márùn-ún ọ̀ mẹ́fà tí yáyá ti gba owó lọ́wọ́ wọn tó dẹ̀ scam wọn tó gba owó tó ẹgbẹ́ lágbàdo ti gbowó ni ò dẹ̀ bá wọn sọ̀rọ̀ mọ́ wọ́n ti tó five or six lọ́wọ́ mi ó gbà lọ́wọ́ obìnrin kan náà lamẹ́ríkà seventy thousand ló ti ẹ̀ gbà lọ́wọ́ obìnrin yẹn tàwọn seventy or seventy five thousand ló gbà lọ́wọ́ obìnrin yẹn náà kí ló obìnrin yẹn sẹ́ǹdì owó sí tán kò bóbìnrin yẹn sọ̀rọ̀ mọ́ tóbìnrin yẹn bá sẹ́ǹdì voice note sí dọ́là yáyá ó dẹ̀ máa gbọ́ kò ní reply mọ́ so mo ti wá ní wọn tó bá bí mẹ́fà sí méje lọ́wọ́ tán dẹ̀ fún mi ní evidence kódà tí wọ́n ń sẹ́ǹdì tẹ́là ti yáyá conversation wọn gbogbo kan tó gbogbo ẹni mò ń gbà conversation wọn àti tẹ́lá wọn gbogbo ẹni wọ́n send sí mi ókè nígbà táwa pé yáyá tí bọ́dà mi yẹn pè mí wọ́n gbé sí conference call pẹ̀lú èmi àti àti bọ́dà yẹn adẹjọ sọ̀rọ̀ ó dẹ̀ ṣàdéhùn pé kí n má wọrí kò tí ì mọ̀ pé àwọn míì tún ti mú kéèsì òun sílẹ̀ o wọ́n tún ti mú wọ́n tún ti gbé kéèsì ẹ̀ wá bọ̀ mo kàn ṣàkàn wá gbé àwọn yẹn sẹ́gbẹ̀ẹ́ kan náà yẹ kókó gba fifty thousand obìnrin jáde náà fún ká tó tún máa ṣe é tó kù níjọ́ yẹn ó dẹ̀ ń ṣàdéhùn ó fọlọ́n fànábì búra wípé kí n má wọrí kí n dákun pé tó bá dijọ́ friday which is ijọ́ yẹn ó bọ́ sí bí àbíkọ́ bí saturday àbí ó bọ́ sí bí àbíkọ́ bí ìsìnà monday tó bá di friday òun máa sẹ́ǹdì owó yẹn sárábìnrin yẹn apárábìnrin yẹn náà àgbo kí la fẹ́ ṣe agbóbìnrin yẹn náà sínú conference call òun náà gbọ́ àdéhùn tí yáyá ṣe ẹ lè believe pé lásìgbà yẹn yáyá ò tún gbé kọ́ obìnrin yẹn dì sí i yáyà ò sẹ́ǹdì owó ọ̀rọ̀ tí mo sọ yìí tó sẹ̀ méjì báyìí yáyà ò sẹ́ǹdì owó sóbìnrin yẹn àìmọye ìgbà yẹn ti sẹ́ǹdì àká nọ́mbà kò sẹ́ǹdì owó sí kò dẹ̀ gbé kò kò dẹ̀ bá sọ̀rọ̀ mọ́ kódà bí mo ṣe sọ̀rọ̀ yìí yáyà ti blọ́ọ̀kì mi wà yẹn so now àwa ò pé kó ṣe yẹn kó kọ́ sọ yẹn tán ká tó a máa mú ìmíì tó kù ká tó a máa tẹ́ndẹ̀ síwájú kó lè máa sanwó wọlé yẹn kọ̀ọ̀kan ni Yahya Gambari is very big four one nine four one nine ẹni tó mú ẹ bàbá ẹni tó dìde fún tó di ìjánu mi mú wípé kí n dákun kó máa ṣàtúnṣe lórí gbogbo àwọn ibi tó ṣẹ̀ sí i tó fi mú ẹni ẹ̀rọ sọ fún mi testify pé káì alájáde ẹ̀rẹ́ lọ́fà fọ́wọn àdá lọ́mọ yìí òun ò gbèjà ẹ̀ mọ́ òun ò lè òun ò lè ṣó nídùú fún mọ́ pé kí n go ahead kí n ṣe ṣó fún kí ẹ bá mọ̀ wípé ọmọ yẹn gangan fún ara ẹ̀ ò lè ní fọwọn ó dẹ̀ sọ̀rọ̀ lórí social media ẹni tó bá rí ẹ tó ń sọ̀rọ̀ wọn á pè ẹ lẹ́ni rí wọn á pè ẹ lálàbàkẹ́yàn láì mọ̀ pé gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe báyìí ọ̀rọ̀ ẹnu yín lẹ́jẹ́ ní kí wọ́n mọ gbọ́ ẹ fẹ́ ká yóò tẹ̀lé wa yín ṣó possible kéèyàn máa ṣiṣẹ́ lórí social media tá à ń ṣiṣẹ́ yìí kéèyàn tún ṣe four one nine tó dẹ̀ mọ̀ pé four yìí inú nǹkan tó máa ń ba ayé èèyàn jẹ́ láyé ni kéèyàn lu jìbìtì ẹ wo ilé ni mò ń polówó sí mò ń polówó ilé mo ní àwọn ilé lóríṣiríṣi tí mo fẹ́ tà mo dẹ̀ ní àwọn ilẹ̀ lóríṣiríṣi tí mo fẹ́ tà mo ní àwọn properties tí mo fẹ́ tà kí wù mí wá sọ pé mo fẹ́ máa ṣe four wọ́n fẹ́ máa gbowó lọ́wọ́ but èmi lóko bàbá àwọn bàbá àwọn tó bí mi náà dẹ̀ lóko Boya bóyá torí pé ọmọ yẹn ò lórúkọ Yahya Gambari bóyá torí pé kò lóko ó lóko bàbá tó bí ò lóko ìyá tó bí ò lóko kò rí àwọn ẹbí ẹ̀ kankan ò lóko ọlọ́kọ̀ mọ̀mọ́ fi játijàti lòun náà fi hàn lórí social media rédèrèdè ló fi hàn à ń bú à ń bú àwọn èèyàn à ń ó kọsẹ̀ aburú ló fi hàn lórí social media pé ó ń bọ́ àwọn ẹgbẹ́ babalaba bẹ́ẹ̀ tí ò jẹ́ kó yanu sí ló fi hàn lórí social media ok náà sì tó bá yẹ pé ẹni tí bàbá ẹ lórúkọ ni tó bá yẹ pé ẹni tó yẹ kó nǹkan fún ara ẹ ń protect orúkọ ara ẹ ni tó bá tẹ̀ wá fẹ́ lu 419 ṣó yẹ kó rí social media ló ti máa lu 419 pẹ̀lú àwọn èèyàn ẹ jọ ẹ bá mi share program yẹn tẹ ẹ bá jẹ́ fans Yahya Gambari ní bíbá mo tún ṣe second show fún ẹ lẹ́ni Yahya Gambari second show lélẹ́yìí ṣòrí tí bá máa ṣe final show fún ẹ tó bí ajẹ́ ṣó ẹlẹ́kẹta ó máa lágbára gan ó máa lẹ́tíkẹ́ gan mo ti gba àdírẹ́sì ẹ nílọrin mo ti mọ ibi tó ń gbé gbogbo details ẹ gbogbo ẹ ni mo ti mọ mo promise ẹ pé mo tún fún ẹ ní twenty four hours ẹ jọ̀ọ́ bá mi ṣe program kó dọ́dọ̀ ẹ because mo ti rí pé four one nine lọmọ yẹn scam ni four one nine ni ẹ mo tún wá fún ẹ ní after twenty four hours kó tètè lọ pa àwọn lọ́ọ̀yà ẹ àbáwọ̀tí wọn náà bá lọ́wọ́ ọlọ́pàá tó ń lò títí lọ pè wọ́n sílẹ̀ o sọ pé alájà adéyẹmí èmi kọ́ ló jẹ lówó bọ̀ kéèsì ẹ kódà ẹni tó jẹ́ bí ẹ̀jẹ̀ mi arábìnrin bí ẹ̀jẹ̀ mi ló jẹ́ ẹni tó súnmọ́ mi gan ni ló fi wájẹ kó pé bá èmi ni kó ń fọ̀rọ̀ yẹn lọ ló ṣe fi lọ̀ mí èmi máa bẹ́ẹ̀ ṣe ọ́ dẹ̀ máa gbé ẹ mò ń bọ̀ nílọrin promise me i'm coming to Ìlọrin on Friday you will see me in Ìlọrin on Friday inshallah bikuratila kì í ṣe ti kú kì í ṣe tààrùn aburú ò ní ṣe mí kò dẹ̀ ní ṣe wọ náà máa rẹ́dì mi kalẹ̀ lọ́n ọjọ́ friday ẹ bá mi sọ fún yáyá gbogbo ẹni tó bá mọ̀ ọ́n ẹni kó provide owó máa gbogbo tẹ́lá obìnrin ẹlẹ́ẹ̀kejì tó send owó sí everything ó possible kí n post gbogbo ẹ̀ àwọn bí abi five or six tí yáyá gba owó lọ́wọ́ wọn tí gbogbo document yẹn dẹ̀ wà lọ́wọ́ mi gbogbo ẹ̀rí yẹn wà lọ́wọ́ mi gbogbo mo ṣe send owó gbogbo voice note yẹ Ti wọ́n send ẹ̀ sí mi máa padà post ẹ̀ tó bá yá àmọ́ yáyà mo tún fún ẹ ní another twenty four hours àwọn tó jẹ lówó àwọn tó gba owó àgbo lọ́wọ́ wọn láti bí abi last month ẹlòmíì láti bí abi last two months ẹlòmíì láti three months tó ń yí wọn báyìí tó ń yí wọn báyìí wọ́n ti páìlì gbogbo ẹ̀jọ́ mò ń kó bọ̀ wá báyìí nílọrin wọ́n á gbé ẹ tó bá dẹ̀ gbé ẹ àwọn tí wọ́n bí àwọn tí wọ́n ní ẹ wọ́n máa wá owó àwọn ẹni yẹn wọ́n máa wá owó wọn jáde so mo fún ẹ ní twenty four hours either you call me kátútú mátà ẹjọ́ sẹ́tù kátútú sọ àbí kọ́ndẹ̀ arrest ẹ ìkọ́kọ́ máa ṣẹlẹ̀ nínú méjèèjì mi ò ní ìrìjú báyìí lọ lórí ètò gbogbo ẹgbẹ́ tẹ́ láǹfààní àti mọ̀ wá mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ò ní fẹ́ yín náà sílẹ̀ Muyideen Àgbàlá Gabriel tó ìyàwó gbígbà mo fẹ́ gbà ìyàwó mi kó padà wálé tó bá yẹ pé nu yàrá kan ni mò ń sùn kájọ máa sùn bẹ̀ ọmọ yẹn mi rò pé lè bẹ sùn yàrá kan and brother wa tó pè wọlé sí tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n Christian o ni ọmọ yẹn inú kìrìsìtẹ́nì ló ti fẹ́ wọ́n rẹ̀ ti di mùsùlùmí ṣó pọ́sì kí obìnrin yẹn padà wá kó ló fẹ́ máa bẹ́ẹ̀ ṣe mùsùlùmí ó dàbí kó máa lágbára díẹ̀ àwọn tí wọ́n tẹ àwọn tí wọ́n àwọn tí wọ́n ń fún ẹ lọ́pọlọ àwọn tí wọ́n ń tí wọ́n ń tiẹ̀ àwọn tí wọ́n ń kọ́ ẹ ní sísẹ̀m tẹ ṣálẹ̀ lò láti fi rí property gbà nítorí yẹ kí wọ́n fi bẹ̀rẹ̀ òun ni wọ́n fi nítorí yẹ kí wọ́n fi bẹ̀rẹ̀ òun náà fi gbẹ̀yìn o because ó yẹ ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ settlement ó yẹ kí wọ́n sọ síwájú bóyá ọ̀rẹ́ ò bá tẹ̀ wá padà wá já sáyọ̀ àmọ́ léyìí tó ti la rọ́ léyìí ìyàwó yẹn èmi doubt lórí ẹ̀ mí nílò jù báyìí lórí ètò ẹ̀yin tẹ́ wò wá dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run adúró tì yín àṣà àníyàn wà pẹ̀lú yín o gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ̀ nípa rẹ́sájú ẹ̀ nínú ṣáájú aburú kiri tóbi kò ní wọlé tọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà ti jẹ́ wa ti mu wa ti náà ti lò wa ọlọ́run ní jẹ́ kó nira o ọlọ́run á fi gbogbo wa lọ́kàn balẹ̀ ariwo ẹkún alábí oríyọmí ọládùá ọmọlọ́fà àmọ́jọ ọlálọ́mí wọn bá ṣojú ọkọ̀ ìjàkadì lóru ọ̀fà ìjà wọn ìjàkà tí wọ́n ń jà lọ́fà nílé ọlálọ́mí sojú poro lójú oko sojú ìbè lálà ìbá sojú olóko ìbá làwọn èmi lọ́mọ láàrin búre kan ò gbọ́dọ̀ jù kan bí kan bá jù kan nílé ọlọ́fà àmọ́jọ ogun ló ń dá sílé bàbá tó bí mi lọ́mọ pẹ́ ni mo kúnlẹ̀ mi ò bá rẹ́ lẹ́jọ́ mọ́ ni mo rí ni mo dáṣà kiri ìyẹ̀rú ọ̀kín ni mo rí ni mo dáṣà là ńlápá ni mo ni mo dáṣà là ńlọ́bẹ ẹ̀sùn rọra làmí torí tẹ bá làmí ẹ̀ mi èmi lọ́mọ abáṣúdára ọ̀kín ọlọ́fà màlú lọ́fà ọ̀làlọ́mí ọ̀lọ́mọdọ́lọ́mọ èmi ni wọ́n kì lákẹ́bàjẹ́ àkẹ́bàjẹ́ ni wọ́n fi korí kí ilé bàbá mi èmi lọ́mọ aṣíwájú ogun lálọ agbẹ̀yìn ogun lábọ̀ bí wúrẹ́gí ńlá bá sọnù nínú ilé yín ẹ má wá délé bàbá mi o ìran bàbá mi kì í ṣẹgbẹ́ gbẹ́rẹ́gbẹ́rán bí ẹ̀dìyẹ ńlá bá sọnù lọ́dẹ̀dẹ̀ yín ẹ má wá wá bọ̀ bàbá mi lọ́mọ ẹ mọ̀ ràn lẹ́sẹ̀ wá o ẹlẹ́sìn ni kẹ́ ẹ ràn wá bọ́n ṣe ń korí kí ilé bàbá mi nìyẹn mo tún fàsìkò mo tún fi ń dágbére fún lé fún wa lórí ètò yìí ẹ ò ní dà wá ti ẹ̀yin tẹ̀ ń wò mí èmi gan tèmi náà ń sọ̀rọ̀ èmi náà ò ní dà wá ti lójijì masalam wa ilà lẹ́ka.